إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ألا فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فولوبا أترى عليكم كيولوبا أسولا جنجة ولوبا فهو أسواج ودا النبي صلى الله عليه وسلم àti àwọn aráalé anabi sallallahu alaihi wasallam àti àwọn sahaba anabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrẹ́jọ́ na anabi sallallahu alaihi wasallam sallam sí ìdẹ́jọ́ gbọdọ̀ kìyàmà. Naam eléyìí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀. òun náà ni ìsọkúsọ eléyìí tí ọ̀gbẹ́ni Muhammad bin Ali Jabata tó sọ nípa ìdájọ́ ṣíbí ìsàséjú ọkùnrin yìí ìgbàgbére ẹ̀ ìtayọ àlá rẹ̀ lórí ìdájọ́ ṣíbí débi wípé ó ń pèèyàn ní kéfèrí pẹ̀lú ìfiṣíbí jẹun torípọ́gbà pé ìfiṣíbí jẹun kọ́ o iṣẹ́ kúfúrú ni iṣẹ́ kìfìrí ni kí a máa fiṣíbí jẹun. eléyìí báyìí tó bá jẹ́ sí pé èèyàn kó sí nǹkan míì mọ́ ju ẹnu eléyìí báyìí nìkan lọ ipò ń pè yẹn ní kèfèrí ó ń pè mùsùlùmí kèfèrí pẹ̀lú ṣubí wallahi kọ̀ọ̀rì jí kọ̀bíìsì aláburú ẹ̀dá ni ẹni tó yẹ sí pé fásádà ó bàjẹ́ wà áfsádà ó tún ń ba àwọn èèyàn jẹ́ ni tó bá jẹ́ pé eléyìí báyìí nìkan lèyẹn bá ní nínú ẹrù èèyàn mo fi ọlọ́run ọba tí ó tóbi mo fi búra wàlọ́ọ̀hìn àwọn irú ẹni bẹ́ẹ̀ kọ̀ọ̀rì jí ni kí ẹ máa pè yàn ní kéfìrí pẹ̀lú pé yàn fi síbi jẹun Allahul azim ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú pátápátá gbáà ni tó ń gbé kò sí bí àwọn àbá súnnà bí wọ́n ti gbọ́ nípa arú nǹkan báyìí bí ẹnìkan bẹ́ o yukafiru nasa bil akli bil milaakọ ó ń pe àwọn èèyàn kéfìrí pẹ̀lú kó ń fi síbi jẹun Allahi alazim kò sí ẹni tí ó gbọ́nà àfa súnà tí ó lè sọ pé meskinu kọbíìtù jáhì aláìmọ̀kan èèyàn bú kọ̀ọ̀rìjì pé ìkànnà kọ̀wárìjì ni kò sẹ́ni náà tí ò ní sọ báyìí so eléyìí báyìí nìkan tí a ti àgbéyẹ̀wò ẹ̀ inshallah ta'ala ó súnmọ́ kọ́ pé alẹ́ yìí òun náà ni a parí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdájọ́ síbí inshallah ta'ala àti ní lálẹ́ yìí pẹ̀lú gbọ́lọ́wọ́ bá lẹ́yìn tí a plé ìsọkúsọ rẹ̀ àti kíkútú ẹ̀ tó tú nínú tí a àṣẹ ṣùgbọ́n tí ó ẹ̀wù àìlàzádìí mọ̀sẹ́kọ̀ọ́ ti Sheikh Salih Al-Uthaymeen eléyìí tí a pèlè fún wa lánàá tó tútù kútù mbẹ àwọn jẹ́ pé wọ́n pé eré báyìí kìí ṣe àkọ́kọ́ ọkùnrin yìí ni láti máa tú ìtukùtù nínú tíra àwọn àfa láti máa da àlámọ̀rí ẹ̀sìn rú láti máa tú nǹkan míì tó yàtọ̀ fún nǹkan táwọn àfa kọ́ lẹ̀ àti nǹkan táwọn afá ń pèpè ẹ̀ láti máa gbé sáyé àní kì í salákọ̀ọ́kọ́ ẹ̀ lílé báyìí. àti ṣáájú máa ń plé àti máa ń ṣáájú plé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtukùtù ẹ̀ àti kàkúkà ẹ̀. inshallah ta'ala láti tó ń fi ìdí eléyìí múlẹ̀ sí àti ti àti ti mú àwọn oríṣiríṣi àwọn ìtukùtù nítorí pé ó fojú hàn gidi gan tó ń tú nípa tíra àwọn àfa sunna sórí ìfẹ́ nú ẹ̀ kálíbà mọ bí ọkùnrin yìí bí aburú ẹ̀ bó ṣe nípa tó bó ṣe gbópọn tó. àtiwájú ká tó wá pílé àwọn ìtúkútú ìsọkúsọ rẹ̀ yìí ẹ̀yẹ́ ká kọ́ sí àgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn àfáà súnà láti tún fi ṣe àlékún lórí àwọn eléyìí tá a ti mú wá tẹ́lẹ̀ nípa ìdájọ́ síbí kálí bá mọ̀ pé ọ̀rọ̀ síbí ńkọ́ kìí sọ̀rọ̀ kan tó yẹ pé àwọn àbáwò sọ̀rọ̀ lórí ẹ̀ kìí sọ̀rọ̀ kan tó yẹ pé àwọn àbáwò mọ kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn ṣé báyìí nìyí ọ̀rọ̀ kan tó yẹ pé àwọn èèyàn ti béèrè lọ́dọ̀ àwọn àfa nípa arú ìdájọ́ yìí táwọn àfa súnmọ́ ẹ̀ ti ṣàlàyé ìdájọ́ ẹ̀. naam ẹ ká lọ wo tíra fatawa al-lajnati ad-da'ima fatawa al-lajnati ad-da'ima lil والبحوث العلمية. buhuth al-ilmiya فتاوي. fatawa yìí a fatawa yìí òun náà ni yẹni pé dápẹ́ ní fatawa òun náà ni ìmá mú àwọn ìdájọ́ ẹ̀sìn wá ní abala ìbéèrè béèrè nípa ìdájọ́ ẹ̀sìn láti fúnni ní ìdáhùn lórí ẹ̀ pé kí ni ìdájọ́ nǹkan báyìí kí ni nǹkan báyìí òun náà ń pè ní fatawa naam fatawa aladinati daima fatawa yìí àwọn àgbàfà tí wọ́n kéwú dákàn ní ìjọba ilé ìjọba Saudi ni wọ́n kójọ ilé ìtọ́jú ọmọ Saudi wà nù wọn àwọn ilé ìjọba kìí sọ ọmọ Saudi tí àkídà wọn dínà dáadáa tí wọ́n sì nímọ̀ nípa ṣẹ̀ríà tó nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba dógóńgó àwọn ni àfa àwọn ni wọ́n kójọ pé ìjọba ti rú nkálukú lójú ní gbogbo àgbáyé nípa àlámọ̀rí ẹ̀sìn ní gbogbo àgbáyé ìjọba ti rú nkálukú lójú ẹ máa béèrè lọ́wọ́ àwọn eléyìí báyìí pẹ̀lú ògbọ́n náà ọba wọn máa dá yín lóhùn nípa rẹ̀ pípa wẹ́lé nǹkan o wọ́n kéwú wọ́n fa kòmó òkun kéwú yọ. gbogbo oríṣiríṣi ìlú lórílẹ̀ ayé náà tí wọ́n máa ń béèrè béèrè lọ́wọ́ wọn tó ẹ jẹ́ ká wo ohun tí wọ́n béèrè nípa ọ̀rọ̀ síbí lọ́dọ̀ àwọn àfáà yìí náà mú ká lọ wo fatawa aladnati da'i fatawa aladnati da'ima ẹni tí wọ́n fẹ́ wò ní orí almaktabatu shamila torí fóònù kọ́lọ̀ wo mujalladu ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n volume twenty six ó oh, page three hundred and nine page three hundred and nine náà ní kẹ́ni ẹ lọ wò ẹni tó bá fẹ́ wò lórí alimakitabatu shamila eléyìí tó wà lórí fóònù kọlọ́wọ́ ààyè tí mo sọ yìí inshallah ta'ala ẹ bá ọ̀rọ̀ yìí mo fẹ́ kà ẹ bá mẹ́. ìgbà tó ń sọ̀rọ̀ nípa adabu al-akli adabu al-akli kọ́tó fún oúnjẹ jíjẹ nínú islam àwọn ẹ̀kọ́ islam fún oúnjẹ níbẹ̀ náà ti nípa nǹkan tá à ń sọ yìí abul akli. السؤال الأول من الفتوى رقم wọ́n ní ìbéèrè alákọ̀ọ́kọ́ nínú fatwa nọ́mbà eleven thousand two hundred and ninety two. part number 11,292 سؤال هل صحيح أن الأكل على الطاولة تشبها بالكفار وهل استعمال الملعقة أو الشوكة أثناء الأكل من الكبر أو من التشبه بالكفار naam bọ́n ti kọ́ ilé báyìí ṣùgbọ́n ó yẹ kó bó ti yẹ kó wá ní hal sahihu anna al-akla ala tawilati tashabbuhun bil kufar وهل استعمال ملعقة أو الشوكة أثناء الأكل من الكبر أو من التشبه بالكفار ìbéèrè nìyẹn wọ́n bèèrè lọ́wọ́ àwọn àgbà fáwọn yìí wọ́n ní ǹjẹ́ ní ǹjẹ́ ó lálàáfíà ǹjẹ́ lóòótọ́ ni wípé ìmọ̀ jẹun lórí daini tébù ká máa jẹun lórí tábìlì jẹun wọ́n ní ǹjẹ́ òótọ́ ni wípé ìmọ̀ kọ́ sí àwọn kèfèrí ni. wọ́n ní bákan náà wàhálì ìfẹ́ ìmáàlù mìlá kọ̀tì wọ́n ní àti pé ǹjẹ́ ká máa lo síbí jẹun àwìn ṣẹ́wùkẹ̀tì àbí ká máa lo fọ́ọ̀kì jẹun àtúná alákìlì nígbà tá a bá ń jẹun lọ́wọ́ mìnẹ̀lì kíbrì tó wà nù gbéraga bí. àwọn mìnẹ̀lì tàṣẹ́ bóyá ìbẹ̀ kò fà àbọ̀ wà nínú òyìnbó sí àwọn kẹfìrí wọ́n ní sóòtọ́ ni wọ́n ní sọ́lá làáfíà irú òrí báyìí ká sọ pé kí ìkọ́ṣe kèfèrí ni sọ́lálàáfíà kárí láti sọ́kàn wípé ìfiṣíbí jẹun ìfifọ́ọ̀kì jẹun ìgbéraga ni ìkọ́ṣe kèfèrí ni wọ́n ní sẹ́bẹ̀ lórí ẹ wá wo jawab ìdáhùn rẹ o wọ́n ní la haraja fil akli ala ma dhukira min at-tawilati wa nahwiha wọ́n ní kò sábúrú níbi ká jẹun lórí ìtẹ́ ẹ̀sọ́ yìí yẹni pé ó wá ní àrẹ̀pọ̀ wílà ti wà náà sí wíhà bẹ̀rẹ̀ látòrí ká jẹun lórí tábìlì jẹun ni sáàmà ìṣẹ́ ẹni tébù àtàwọn nǹkan míì tó bá tó jọ bẹ́ẹ̀ wọ́n ní kọ̀tà burú bí ká jẹun lórí irú nǹkan báyìí wàláàfin akìlì fi ṣáùkàtì wàlmìlà akọ̀tì wà náà sí wíhìmà kò sì sí ẹ̀ṣẹ̀ láàárọ̀ kò sí ẹ̀ṣẹ̀ níbi ká jẹun pẹ̀lú fọ́ọ̀kì bákan náà ká jẹun pẹ̀lú síbí àbáwọn nǹkan míì tó bá tún jọ méjèèjì kò sẹ́sẹ̀ mbẹ̀ kò yẹ báyìí nìsín àwọn nǹkan míì tó tún lè jọ méjèèjì ni pé bí kéèyàn mú ọ̀bẹ kó wá máa fi rẹ́ kó máa mú jẹ kò yẹ báyìí nìsín àbí kéèyàn mú igi eléyìí tí ọmọ ìbejì àbí àbúbejì tó lè tó tún ní bídíà <laughs> ọlọ́wọ́n sáwọn oníwàdé òun náà tó ó ní bídíà ní kéèyàn máa fi igi ayé toothpick igi ìtayín yẹn ká máa fi mú èso jẹ ó ní bíbí àná tó bá nàbí òbí jẹun láyé <laughs> àrẹ́bí sì rọ́wọ́ lẹ̀ àrẹ́bí ọ̀rọ̀ bá lọ mọ́pí síkì ni ọ̀bá mi máa jẹ́ ọ̀rẹ́lẹ̀ àrẹ́bí ìbọ̀kọ̀ nígbà fún gbà tó bá láìka ìmú kí ẹ̀ máa bọ̀ gbálẹ̀ ìyẹn fi gbálẹ̀ jẹun ìlú lẹ́lọ́ bá rí kára yìí máa fi jẹun. náà eléyìí báyìí gbogbo àwọn nǹkan tó jọ síbí nìyẹn tó jọ fọ́ọ̀kì nìyẹn igi tí àwọn Chinese tí wọ́n fi ń jẹun wọ́n máa fi jẹ àwọn oúnjẹ bíi macaroni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àbí ká mú àwọn igi ká máa fi jẹ nǹkan èso báyìí bí àwọn tútù kìí àbí ká mú ọ̀bẹ ká fi jẹ ó ní wọ́n ní wà náà wọ́n ní wàlá fil akli bil shawkati wal milhaqati wa nahihima bákan náà kò sí ẹ̀ṣẹ̀ níbi ká jẹun pẹ̀lú fork kò sẹ́ṣẹ̀ níbi ká jẹun pẹ̀lú ṣíbí àti tọ́ba tó jọ méjèèjì wa laysa fi dhalika tashabbuhun bil kuffar wọ́n ní kò sì sí ìmọ̀ kọ́sí àwọn kèfèrí níbi irú nǹkan báyìí li annahu laysa mimma yahtassu bihim wọ́n nítorí pé nǹkan yìí ò sínú nǹkan tó jẹ́ sí pé àwọn ẹnìkan ni wọ́n ń dá ṣe níta máa ń pè ní ìkọ́sẹ̀ kèfèrí nìkan tó yẹ sí pé àwọn kèfèrí nìkan náà ni wọ́n máa ń dá nǹkan yẹn ṣe bí ká dé amòrè ẹni pa àwọn kèfèrí nìkan nìyẹn àwọn ọ èyí ò níta àmọ̀mọ̀ wọn nìkan nìyẹn kò yẹ báyìí sí àtàwọn nǹkan tọ́jọ tọ́jọ bẹ́ẹ̀ tọ́jọ bẹ́ẹ̀ tí wọ́n ní ìmọ̀ fi síbi jẹun ìmọ̀ fi fọ́ọ̀kì jẹun inú nǹkan tó yẹ sí pé ọfọ́n káàkiri ni kìí ṣe pé àṣà àwọn kèfèrí nìkan ni gbogbo ìjọ mẹ́ẹ̀dẹ́ ènìyàn ló ń ṣe ni o ní ń lò ó ló sì lè fi jẹun olówúlò fún ló sàǹfààní fún ẹ̀ǹkẹ́ ìlóní kò ní báyìí ṣe gẹ́gẹ́ bí mọ́tò náà gẹ́gẹ́ bí àwọn nǹkan yòókù náà sòtọ́ ẹ pé gbogbo wa náà làjọ ń sàǹfààní pẹ̀lú ẹ̀ so wọ́n nígbà tó yẹ pé kìí ṣe nǹkan tó yẹ pé àwọn nìkan ni wọ́n dátà lẹ́tà pẹ̀lú lílo rẹ̀ téèyàn bá wá lórú nǹkan báyìí adébẹ́ kìí ṣe pé yẹn ń kọ́ sí wọn nìyẹn wàbí láhì tàwùfíìkọ̀ wọ́n ní abẹ́lẹ́ wọn bá lè jẹ́lá kí ó fi wá sí kùngẹ́rẹ́ وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم لينا وتسلات النبي صلى الله عليه وسلم أود صري اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء ẹni tó jẹ́ rọ̀ ìsù ọ̀ngbà náà tó jẹ́ olórí àwọn tí wọ́n ti fatuwa yìí òun náà ni abdulaziz bin abdullah bin baz rahimahullahu ta'ala àwọn ni olórí wọn àwọn tó ti fatuwa yìí ẹni tó wá jẹ́ naibu rọ̀ìs ẹni tó jẹ́ igbákejì olórí àwọn náà ni abdulrazak abdulrazak afifi àbáwọ̀ abdulrazak afifi wọn kì í sọ ọmọ saudi arabia. bákan náà nínú ẹni tí ó tún jẹ́ ìkan nínú àwọn ìgbìmọ̀ lájínà yìí tó wà nínú ìdáhùn yìí ní Abdullahi ibn Zudiyan àwọn wọ̀nyí àwọn ni wọ́n dáhùn ìbéèrè náà. Aleyhi So, pẹ̀lú eléyìí báyìí ẹ̀ ń pé ìbéèrè yìí dọ́dọ̀ àwọn alágbàtú da ima wọ́n dẹ̀ jẹ́ kó yọ pé kò sí nǹkan tó burú mẹ́ ṣé bá ní sìn so eléyìí táwọn bí gbogbo ẹ̀ń tá bí àwọn èèyàn léèrè ni pé ẹ dákun nínú fatuwa alágbàtú da ima nínú fatuwa alágbàtú da ima àti fatuwa àjàbàtà èwo lẹ́mù nínú méjèèjì kò yẹ bá ní sìn àwọn alágbàtú da ima yìí gbogbo ayé ni wọ́n gbà wọ́n láàfà gbogbo ayé ni wọ́n sì ti ń tẹ̀lé ìbéèrè sí wọn kódà ìlọ́ọ̀lù ní kódà àtàwọn ọ̀tá wọn gan wọ́n gbà wọ́n láàfà gbogbo kàràkàrà ayé ni wọ́n sì ti ń tẹ̀lé ìbéèrè sí wọn kò ní bá rí sí yìí so bí ìfìláàfù ẹni tó yá sí pé òun tiẹ̀ aláìmọ̀kan ni olódo ni kò ní bá rí sí yìí so lẹ́yìn àwọn ọmọ rẹ̀ kò tó síbò mí mọ́ lórílẹ̀ ayé tó ń ti mọ̀ tó ti ń tẹ̀lé ìbéèrè sí ṣé báyìí ní sìn so èwo lẹ́mù nínú fọ́tíwà àwọn méjèèjì so eléyìí tí ó dá wa lójú ni pé gbogbo ẹnikẹ́ni tí làákàyè bá wà pẹ̀lú ẹ̀ so àwọn tí wọ́n mọ̀nà yìí àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ yìí àwọn ni ó mú fatuwa àwọn yóò fi fatuwa aláìmọ̀kan eléyìí tí jàbàtà ń ṣe yóò fi kalẹ̀. naam eléyìí báyìí jẹ́ alákọ̀ọ́kọ́ náà nínú àwọn nǹkan tí aláti kà láti fi kún àwọn nǹkan tí àti ń bábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àlàyé lórí ọ̀rọ̀ ìdájọ́ fífi síbí jẹun náà ẹ jẹ́ ká tún wo fatuwa ìkànnà àwọn àgbàfà wa ká tún wò kan sí i àfà tí a ka fatuwa wọn yìí àfà náà ìkànnà àwọn àgbàfà ni samahatu sheikh Muhammadun ibrahim Muhammadun ibrahim Abun Abdullahi alu sheikh samahatu sheikh muhammad bin ibrahim bin abdullatif al-sheikh àgbàfà ńláńlá ni wọ́n ìlú mọ̀ọ́ká àfà ni wọ́n fẹ́ kí gbogbo ayé ni wọ́n ti gbà wọ́n ní àfà àfà táwọn yìí naam abdullatif al-sheikh gbàtà bí àwọn náà léèrè nínú fatawa wọn wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ bọ̀ wọ́n ní qawluhu wa akmaluhu mimma yalihi biyaminihi pé eléyìí tó pé jù òun náà ní kíyàn máa jẹun níbi tó súnmọ́ yẹn láti ọwọ́ ọ̀tún yẹn wọ́n láwọn yẹn fẹ́ sàlàyé lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní summa zahiru hadha wọ́n ní eléyìí tó hàn nínú ọ̀rọ̀ tí a ń sọ yìí sawa'un kana lahu sharikun fil asli aw la wọ́n ní kọ̀bá àjẹ́ ti wípé èèyàn lé ẹni tí ń bá jẹun papọ̀ ni àbí kò lẹ́ni tí ń bá jẹun papọ̀ èyí ò túmọ̀ sí pé kéèyàn má jẹ èyí tó súnmọ́ èèyàn látẹ̀gbẹ́ ọ̀tún wa huwa fima idha kana lahu sharikun wọ́n ní àmọ́ tó yẹn bá tiẹ̀ tó wá lẹ́yìn tí ń bá ní jẹun papọ̀ ọ̀rọ̀ yìí tó wá kẹpa láti tó lo ẹ̀kọ́ yìí jùlọ. ìyẹn ni pé téèyàn bá ń jẹun nínú àwọn ẹ̀kọ́ oúnjẹ jíjẹun ni pé kéèyàn máa jẹ eléyìí tó sún máa yàn látẹ̀gbẹ́ ọ̀tún kó má jẹ òsì. ìyẹn jẹ́ ni tí ó ń dá jẹun ni àbó ń jẹun pẹ̀lú èèyàn kan a fẹ́ kí ó máa jẹ tẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ètò súnmọ́ jùlọ látẹ̀gbẹ́ ọ̀tún wọ́n ní tó bá tiẹ̀ wá tún jẹ́ sí pé èèyàn tó wá ń bá jẹun papọ̀ àwọn ní eléyìí báyìí tó wá kápá jùlọ láti tó lórú ẹ̀kọ́ yìí wà ń kára tọ̀ ẹ̀yà mu alwánà wọ́n ní tó bá yẹ kó oúnjẹ téèyàn wá ń jẹ oníhàrá oúnjẹ ni kalfakiha gẹ́gẹ́ bí èso tí ẹ ń jẹ oríṣiríṣi èso wà náhùwìhà àtàwọn míì tó bá tó jẹrú àwọn oúnjẹ báyìí falaba wọ́n ní kò sá burú bí kéèyàn máa jẹ látọ̀tún náà kí ni wọ́n ka èso kún jẹ̀mọ́ra oúnjẹ eléyìí jàbàtà sọ wípé nǹkan sísàn òun ni oúnjẹ ló ṣẹ́rí eh, nǹkan kíkí lóúnjẹ ló ṣẹ́rí nǹkan sísàn àmọ́ bí tó ti rí ṣẹ́rí ṣẹ́rí ìlú tiẹ̀ ṣẹ̀rí àbúrúkú ṣẹ̀rí àwọn kọ̀wárì jìnnà pé báyìí ṣe ń tí òun lákọọ́lẹ̀ pé níbo ló ti kà á ẹ̀dá kan níbo ló ti rà ló ti kà á <laughs> pé nǹkan ló bá ti kí nǹkan líle ni oúnjẹ nǹkan títàn ni omi àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ agbárí lásán tí ò lẹ́rìí tí ò lákọọ́lẹ̀ kankan. sheikh wa ní ibi táwọn wa lọ rèé wọ́n ní walaysa mahzur al-aqd bil-mil'aqah walaysa mahzur wọ́n ní kìí ṣe aburú kìí ṣe ẹ̀ṣẹ̀ tá a kọ wa al-akl bilimila jẹun pẹ̀lú síbí wọ́n ní kìí aburú rárá wọ́n là kọ fún wa wọ́n ní kìí ṣe wọ̀ kí ni wọ́n ní o ṣe wọ̀ jama o ká jẹun pẹ̀lú kíni pẹ̀lú síbí wọ́n ní o ṣe kíni wọ́n ní o kìí wọ̀ rárá. sòwélé báyìí ọjọ́ fatuwa samafi sheikh abdullahi ibn ibrahim uh, ibn abdullatif al-sheikh rahmatulahu ta'ala uh, muhammad ibn ibrahim jari muhammad ibn ibrahim ibn abdullatif al-sheikh eléyìí ni fatuwa wa lórí ọ̀rọ̀ ṣíjẹun pẹ̀lú ṣíbí wọ́n ní kò sí aburú ń bẹ̀ wọ́n ní kì í ṣe ta kọ̀ fún wa kì í ṣẹ̀ṣẹ̀ kì í ṣe wọ̀ kò wá mahzur mahzur ni pé wọ́n àti léwọ̀ fún wa ká jẹun pẹ̀lú ṣíbí bákan náà ẹ yẹ ká wo fatuwa ẹyọ kan sí fatuwa fáwa arọ́jìṣì sheikh arọ́jìṣì ẹ yẹ ká wo fatuwa tiwọn náà nínú fatawa fatawa munawwiya tábà lọ wọnú fatawa yìí. a rí ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí a rí ń bẹ̀. naam wọ́n bí wọ́n léèrè wọ́n ní hukmu istihdami al-mar'ati li qalami zahabi kí ni ìdájọ́ kí obìnrin máa lo báyìrò tí wọ́n ṣe pẹ̀lú gold kí lọ́ba tó fi béèrè pé tó fi jẹ́ pé obìnrin ni wọ́n béèrè nípa rẹ̀ tó fi sọ pé kí nìdájọ́ kéèyàn máa lo kéèyàn máa kọ nǹkan pẹ̀lú báírò gold kẹ́rẹ́ tó fi béèrè pé kí nìdájọ́ kéèyàn máa lo báírò gold tó fi ní obìnrin nítorí wípé ìdájọ́ obìnrin níbi lílo gold ó yàtọ̀ fún ìdájọ́ ọkùnrin a ṣe gold ní lílò gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ àti ẹlẹ́wọ̀ fọkùnrin àmọ́ àti ẹlẹ́tọ̀ fóbìnrin obìnrin lè lo gold láti fi ṣọ̀ṣọ́ àmọ́kùnrin ò lè lo gold láti fi ṣọ̀ṣọ́ àwọn ń béèrè wá fẹ́ béèrè pé so ṣé ìjẹ́ ìgbàláyè ìjẹ́ ẹ̀tọ́ kóbìnrin lo gold láti fi ṣọ̀ṣọ́ tó débi báírò náà wọ́n ti mọ tọkùnrin pé à tọkùnrin yóò ṣọ̀ṣọ́ gan kò kò tọ́kọ́kùnrin afúlá láti máa lo gold ṣùgbọ́n tó obìnrin ní arikọ́tọ́ fún wọn láti máa fi ṣọ̀ṣọ́ ìjọ débi báírò náà náà fi béèrè nípa obìnrin نعم وني ما حكم استخدام المرأة للقلم الذهبي شيخ لا يجوز للمرأة أن تستعمل قلم الذهبي وني كتبوا بري كتبوا بري لا تلو báyírò جيجي ìkọ̀wé wọ́n ṣe látara gold wọ́n ní kò tọ́ fún láti lò. wala wọ́n ní kódà tìró tí wọ́n ṣe ilé tìró tí wọ́n ṣe látara gold ilé tìró tí wọ́n ṣe látara gold obìnrin ò gbọ́dọ̀ naam wọ́n ní wàlámi làákọ̀ wàlámi làákọ̀tà wàlàkẹ́ san min zahabin wàlá mil'aqatan wàlá ka'san min dha'bin wọ́n ní bákan náà obìnrin ò gbọ́dọ̀ lo ṣíbí bákan náà kò gbọ́dọ̀ lo cup tí wọ́n bá ṣe látara gold. naam kí ni mo yẹ fọyọ́ báyìí ẹ rí wípé wọ́n gbé ìdájọ́ ṣíbí wọ́n gbé papọ̀ pẹ̀lú ìdájọ́ cup àti ìdájọ́ ilé tìró àti ìdájọ́ àkọ́làm báírò tó túmọ̀ sí pé eléyìí tó bá ti jẹ́ góòdì ń bẹ̀ ńlá lè lò eléyìí tí ìbá ti ṣe góòdì ọ̀tọ̀ fún wa nítorí pé kọ́làmù wo lóbìnrin ò lè lò àtọkùnrin àtobìnrin irú kọ́làmù wo ni eléyìí tí ó bá ti jẹ́ góòdì ni lẹ́yìn eléyìí tí ó bá ti jẹ́ góòdì kọ́làmù tó kù ìyẹn ni pé tí wọ́n ṣe látara pípọ̀ náà tí wọ́n ṣe látara góòdì sáà lè lò àbá lò ìtọ́ fa ni ìtọ́jú kó da papọ̀ pẹ̀lú ìdájọ́ sí pé tẹ́ ẹ bá ti lè yọ ilé ìtún ṣe látara gold àti silver kúò gbogbo ìyókù pàwọ́ tá a sábà ti ṣe látara nǹkan míì ẹ máa ló lọ tó tọ́ ni kò yẹ báyìí nìsí ìtumọ̀ ní pé ìdájọ́ kan náà ni gbogbo wọn gbogbo wọn wọ́n lẹ́tọ̀ọ́ láti máa lò wọ́n nígbà tí ó bá ṣe kíni o nígbà tí ó bá ti jẹ́ pé wọ́n ṣe wọ́n látara gold àti silver wọn àwa ní lẹ́tọ̀ọ́ láti máa lò mọ́ èyí làwọn dàbí nílò wọn nígbà tí wọ́n bá ṣe wọ́n láti gold àti silver kò yẹ báyìí nìsí àmọ́ tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀tọ́ ni láti máa lò ìtumọ̀ rẹ̀ ni pé ṣíbí lílo ẹ̀tọ́ ni ẹgẹ́ bí báyìí lílo ṣe jẹ́tọ̀ ẹgẹ́ bí kọ́ọ̀pù lílo ṣe jẹ́tọ̀ ẹgẹ́ bí ilé ìtì lílo ṣe jẹ́tọ̀ tí ó ti jẹ́ pé wọ́n ṣe wọ́n látara látara gold àti silver wọ́n ní fahadà láyà jùzù lè rí jálí wà láàlì nìta wọ́n nílé ìta sọ yìí kò tọ́ fọ́kùnrin bẹ́ẹ̀ ni ò tọ́ fóbìnrin lẹ́kọ́lì nàbí sallallahu alaihi wasallam wọ́n ní torí gbọ́dọ̀ nàbí sallallahu alaihi wasallam tó sọ fi hadith sahih nínú hadith tó lọ́la wípé la tashrabu fi aniyati dhahabi wal fiqati wa la ta'kulu fi sihafihima فإنها لهم يعني الكفرة في الدنيا ولكم في الآخرة Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹ má máa mu nínú nǹkan lò tí wọ́n bá ṣe látara gold àti silver nǹkan múmi nǹkan múmi tí wọ́n bá ṣe ife múmi tí wọ́n bá ṣe látara gold àti silver ẹ má máa fi múmi mọ́ ẹ sì máa jẹun nínú abọ́ tí wọ́n bá ṣe látara gold àti silver nítorí pé nǹkan yìí ń kọ́ o àwọn kèfèrí ni wọ́n ń lò nílé ayé kò lẹ́tọ̀ọ́ fún wọn wọ́n ń lò ó nítorí pé wọ́n jẹ́ni tí kò tẹ̀lé òfin ọlọ́run bá ni àmẹ́yìn mùsùlùmí àtẹ́lẹ̀wọ̀ fẹ́yìn ilé ayé ẹgbẹ́ bá yẹ sílẹ̀wọ̀ fáwọn kèfèrí náà tí wọ́n gbọ́sọ́nà ọba rẹ́nu àmọ́ àtẹ́lẹ̀tọ̀ fún yín lọ́dọ̀ gbọ́dọ̀ kìyàmà bákan náà wọ́n ní wa wàlẹ́kọ́lìhì alayhi salatu salam àti nítorí gbólóhùn anábì sallallahu alaihi wasallam tó sọ yí pé alladhi yashrabu fi ina'i zahabi wal fiddati ẹnikẹ́ni tí bá ń jẹun ẹnikẹ́ni tí bá ń mumi nínú ife tí wọ́n ti látara gold àti silver innama yujarjiru fi batnihi nara jahannam wọ́n ní iná jahannama ní jẹ́kẹ́ni ní yọ gẹ̀ẹ́rẹ̀ sínú okun rẹ̀ yẹn iná jahannama ní musiko yẹn tí ń dún gudugudu nínú okun rẹ̀ iná jà Germany. eléyìí báyìí òun ni sheikh ani fatwa sheikh arọ́jìsì lórí ọ̀rọ̀ síbí àti àwọn nǹkan èlò yòókù níbi ìjẹ́tọ̀ lílo rẹ̀. náà inshallah ta'ala nítorí àsìkò àti torí àwọn nǹkan tí a fẹ́ àti a fẹ́ play ẹ kí a dá dúró lórí àwọn ilé tí ti kàyí náà so fatuwa sheikh bombazi náà ti bẹ nínú nínú síra wọn tó pè ní majumẹ fatawa wa rasai ibnibaz wọn bí àwọn náà léèrè nípa ọ̀rọ̀ fífi síbi jẹun kéde ẹjẹ bá jẹ ìbéèrè yẹn bó jẹ ti wá ó ní bí ẹni ń béèrè lọ́wọ́ àfa pé òun jí nínú ààwẹ̀ ní aago tó jẹ́ sí wípé ní àsìkò tó pé òun ò wá òun wá jí ìgbà tó wá bẹ̀rẹ̀ sí máa jẹun òun ti wá jẹ dèdè síbí méjì sí mẹ́ta ó dákọ̀ síbí mẹ́ ó ní mo ti wá jẹ dèdè síbí méjì sí mẹ́ta nígbà tí mo wá jẹ sábà yìí ni mo wá wo aago mo wá rí i pé aago ti lu five thirty ó ní lọ́dọ̀ wa sì ní táìmù tálífàjà rí máa ń yan around five twenty ni so ìgbà tó wọ́n jẹ síbí méjì mẹ́ta ní oúnjẹ òun wá wo aago òun rí i pé àsìkò ti kọjá àsìkò tí fájà alifájà yìí máa ń yọ ọwọ́ mi ṣe ìṣẹ̀lẹ̀ pé tí àwọn ẹjọ́ òun tóun ní ṣéèkì wa ní à wọ́n ní tó bá jẹ́ pé tó ṣẹlẹ̀ sí ọ nìyẹn o àwọn ọjọ́ yẹn ò ní ó tó àwọn ọjọ́ mi gbà ẹ má gbàgbé wípé ẹni tí ó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ fún ṣèṣì ó yẹ kó yẹ ṣèṣì pé òun jẹ sí bí méjì sí mẹ́ta tó jẹ́ sí pé tí ní bá jẹ́ haram ni ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yẹ pé kí ló bẹ́ẹ̀ bá nìsí wọ́n kọ́ yẹjú síbi lọ́jà ó yọ à kẹfẹ́ yìí ló ṣe wò wọ́n bẹ̀rẹ̀ lájọ́ rẹ̀ nú àwẹ̀ tó bá wọn fà gbogbo nǹkan bá ti lè ní ṣe tí ẹni tó ní ti béèrè bá ti ní bùkátà sí láti gbọ́yé nínú ìbéèrè tó bá béèrè kódà kó jẹ́ sí pé òun ọ̀mọ́ ìpèdájú ẹ̀sìn wà lórí ẹ̀ wọ́n sọ ọ̀dà ẹgẹ́ bí ẹni ọ̀dà ẹgẹ́ ẹ máa wò ó nìsín o kí wọn bí ṣéèkì lè pé ẹ̀dá kò ṣéèkì ẹ tó orí ọ̀rọ̀ àwẹ̀ náà ni o pé ìgbà tí mo jí ní nǹkan bíi five thirty ló jẹ́ màbá gbé ti lọ mo kàn bọ́ sínú fíríjì ni mo máa gbé bíà tútù àti stout mo máa yọ gẹ̀rẹ̀ mo máa mo ti wá mú tán mo máa ti wá mọ̀ yí pé ọjọ́ tí wọ́n ti mo láwẹ̀ ṣẹ́gbẹ́ káwárí àjò ààrẹ ẹjọ́ owó tó gbà káwá ìdájọ́ rẹ̀ <laughs> ọmọ pẹrẹbẹ ẹ ọmọ oríṣi wàhálà lọ eléyìí báyìí wọn àwọn sàlàyé ìdájọ́ tí mo mọ náà lẹ́yìn àwọn tí wọn sàlàyé ìdájọ́ nǹkan tí ó ṣe nínú àwẹ̀ fún ṣé báyìí nìsí ṣòdó fi jẹ́ sí pé ọ̀rọ̀ nípa síbí kìí ṣe nǹkan tó pé ó gbámọ́ sódà àwọn àfáà rárá wọ́n lò ó dáadáa ní Saudi Arabia wọ́n lò ó gidi gan kò síbi tí wọ́n ti lò lórílẹ̀ ayé kò báyìí nìyí so káyọ̀ bá mọ̀ pé eléyìí báyìí tó nǹkan ń sọ yìí so ọ̀rọ̀ jákujàku pé báyìí ní ti yìí so irú nǹkan báwọn tó bá jẹ́ aburú kò ní gba etí àwọn àbá súnmọ́ kọjá ká má kọ́kọ́ sàlàyé ìdájọ́ ẹ̀ náà síwájú ká tó sọ nǹkan tẹ́ni ẹ fẹ́ béèrè tí ó fẹ́ mọ̀ nípa rẹ̀ náà mi sọ̀rọ̀ tààlà nítorí àsìkò àìjẹ́ kí asáré play àwọn nǹkan tí a fẹ́ play torí pé àwọn ìbéèrè bíi mélòó kan sí wọn wájú wa inshallah tààlà so láti sáré sí àgbéyẹ̀wò rẹ̀ a sì ní àsìkò díẹ̀ ńlẹ̀ náà àwọn nǹkan tá a fẹ́ play yìí abẹ́jẹ́ kí ó abẹ́bí hàn wípé ọkùnrin yìí ń kọ́ o kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ká ìkàkùkà kò ṣẹ̀ṣẹ̀ mọ́ tútù kùtù fáyé ẹ̀rí ni mo ti ṣàlàyé pé òun tukutu ni òun kàkùkà ni eléyìí báyìí àwa fẹ́ fi àwa fẹ́ pílé rẹ̀ kó lè bá máa jẹ́rìí máa jẹ́ mi nìṣó kọ́mọ̀ dàbí pé à wọ́n ń parọ́ máa ní wọ́n ń ṣe kíníkan ní ẹgẹ́ bá a ṣe máa ń ṣe á pílé rẹ̀ tí gbogbo aná tá gbọ́ so kálíbà mọ̀ pé ọkùnrin nǹkan o èèyàn kan tó ń lé kò ní ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ìmọ̀ tó yàbàtà ǹjẹ́ ìmọ̀ pé kèé ríra rẹ̀ sẹ́wọ̀n mẹ́kọ̀ mọ̀ wara rẹ̀ òun ní ọmọ máa ń fìyàn sí yẹ̀yẹ́ yàbàtà wàlá wàlá yàbàtà rẹ̀ máa ń fìyàn sí yẹ̀yẹ́ bá olódò ti fìyàn sí yẹ̀yẹ́ kẹ́lẹ́ bá wàá mọ̀ yìí pé ntí gbèdé táwa ń ṣe fún yìí tóun náà bá rẹ̀ ń tágbá rẹ̀ ká òun náà òun náà máa ṣerú ẹ̀ mọ kó fẹ́ plé nǹkan fún yín. sẹ́ni níbi tí mo ti kọ́ sí ọ̀rọ̀ rẹ̀ ní tí a plé tata tá à ń plé yìí ọ̀rọ̀ nípa síbi tí mo lọ sọ lórí rédíò ti nígbòho tí mo lọ sọ ní àìpẹ́ ìta plé yẹn ibẹ̀ gẹ́gẹ́ ló ti sọ̀rọ̀ dídé ń fìyẹn sí ìyẹn bẹ̀. kẹ́lí bá mọ̀ pé táwa náà bá táwa náà bá lọ́rùn tábà ń gbà mú kẹlẹ́bà mọ̀ pé kéde pé kìíní òun náà máa ṣe irú ẹ̀ tọ́ba rẹ̀ tí agbára rẹ̀ bá ká kò yí báyìí nìyí so ẹgbọ́n nǹkan tí kí n kọ́kọ́ fi yẹn wọlé kẹlẹ́bà mọ̀ pé aljazau min jinsil amal kò yí báyìí nìyí so ẹgbọ́ ibi tó rẹ̀ ti ṣe yẹ ayé àfẹ́jù tó ní sísẹ́ ànàwákìmù islam táwọn ọmọ abúlé àti ẹ̀fọ́rọ̀ nàwákìmù islam lóyà kò sí ànàwákìmù islam kò sí tíwẹ́rẹ́ kò sí bíi rẹ̀ làwọn akéde islam lọ. sẹ́gbọ́nrẹ́ á ní ìyẹn báyìí ó ní kò sí ti jẹ́ ẹlẹ́ẹ̀kejì pé kò sí ti jẹ́ ànàwákìdù islam nàwákìdù islam lọ́wà ó gbà ń tòótọ́ torí pé nàwákìdù islam mọ̀dọ́ọ̀fù àti mọ̀dọ́ọ̀fù eléyìí ni kọ̀yẹ́ kọ́ jẹ́ ànàwà kíndùn islam tí bá ní so ẹ̀rẹ́gbẹ́ orí ẹ̀rẹ́gbẹ́ ń tẹnu mọ́ pàtó ah, ah, orí ẹ̀rí kankan ní tó náà rí kankan gbámú àbọ̀n bàbá tó náà rí kankan gbámú so ẹ̀rẹ́gbẹ́ òun náà máa ṣe bẹ́ẹ̀ náà ṣe wá rí jàbàtà yìí èèyàn kan tó ẹ pé lẹ́yìn tó ya olódò tán ó tún wá ya onígbèraga wàláhì làǹfì bóyá nítorí ìgbéraga rẹ̀ gan ọlọ́run bá máa fi ń yẹ̀yẹ́ rẹ̀ bóyá nítorí ìgbéraga rẹ̀ ọlọ́run bá ní kíláà máa fi ń yẹ̀yẹ́ rẹ̀ torí pé ó máa jàbàtà ó yẹ̀yẹ́ gan lójú gbogbo ẹnikẹ́ni tó máa fi títí kéwú darí kọ yóò yẹ̀yẹ́ gan pé ṣé léyìí eléyìí ẹni ká máa eléyìí ẹni ká máa ṣe wà nínú wa ká máa gbọ́ ẹ̀sìn fẹ́ ká ṣe láláyọ̀ ẹ̀fẹ́ ká bọ́ọ̀lù pàdé dáadáa eléyìí ẹni ká máa pè é kébèrè fún wa káwa náà ti máa gbà lọ́wọ́ rẹ̀ so kò sẹ́nìkan tẹ́mi ẹ̀ pé kò sẹ́nìkan tó gbalẹ̀ tó mọ ìwọ kéwu tíjàbà tó wà tó nǹkan kan lójú ẹ̀ níbi àwọn ìsọkúsọ tí ó máa ń sọ. náà ẹ ká wo ìkan àwọn nǹkan méjì mo fẹ́ kí á lò níbi mo fẹ́ pílẹ̀ ń sè ìgbéraga hàn bẹ́ẹ̀ níbẹ̀ náà ó tún wá kà eléyìí báyìí ó ń parọ́ mọ́ sheikh fauzan ni sheikh Salih al-Fauzan àbúrò ọlọ kọ́nà wà nígbà tó bá sọ wọn àfàṣì ń bẹ láyé nìkan níbi kan bẹ níbi kan bẹ bẹ ọ wá ṣe gbéraga àmọ́ tí yorùbá fura dáadáa ẹlẹ́mọ̀mọ̀ ọkùnrin ẹ̀jẹ̀ ti gbéraga ẹ̀jẹ̀ kí n bí rẹ̀ kí wá kọ́ wọn síbẹ̀ ń gbéraga ẹ̀dá pátápátá gbà ni. bá ti mọ̀ pé lóòótọ́ ó ti mọ̀ pé fídíà ìbáṣẹ́ rẹ jẹ́ ọ̀kì mọ̀ bí wà á ṣe sí ọ̀rọ̀ fídíà yìí tó. àwọn ìdílé àti tó ń dá yìí. ẹ dákun irú dé ọ̀bẹ lu kìí tẹ́mi lọ́rùn òkè ẹ jẹ́ mi sókè dáadáa ṣe ń dá padà sẹ́yìn jẹ́. níbi tí a bá ń lọ ẹ bá ti mọ̀ lóòótọ́ ó ti mọ̀ pé fídíà ìbáṣẹ́ rẹ jẹ́ ọ̀kì mọ̀ bí wà á ṣe sí ọ̀rọ̀ fídíà yìí

èmi kọ́ ni mo sọ ọ̀rọ̀ tí àwọn àbá sálàbù sọ sí gbogbo wájú ń sọ náà ni gbogbo ìwòyìn wọ́wọ́ tálọ́ sọ pé òun wà ń bẹ̀ wàlọ́ọ̀hì mo fọlọ́ bàbúrà ìgbéraga ni of the highest rank ọ̀rọ̀ tí àwọn àbá sálàbù sọ sí gbogbo wájú ń sọ náà ni ẹ mọ̀ pé àwọn àbá àgbà òfin pera wọn láàbà àwọn àbá súnlẹ̀ gan wàláhì wọn kì í pera wọn láàfà wọn ní àwọn àfà sọ pé àwọn àfà sọ pé tó bá ti di pé yẹn ń pera láàfà pé àwa àwa àti ìgbéraga ti wọnú ọ̀rọ̀ rẹ̀ wàláhì ẹ máa ṣàkíyèsí ẹ máa ṣàkíyèsí àwọn àfà tí wọ́n jẹ́ àfà àfẹ́ni ọlọ́run wọn kì í pera wa ní wọn sọ pé àwọn àfà wọn àwọn àfà sọ pé àbẹ́ẹ̀kọ́ eléyìí báyìí ń pera rẹ̀ lábà ó tún wá ń tora rẹ̀ sí lẹ́bù dèdè tí àwọn àbá sálàbù wà pé ẹ pé gbogbo ọ̀rọ̀ tí gbogbo wájọ ń sọ náà ni ẹ wá máa wo èèyàn tó pera rẹ̀ lábà níbi náà ń pè wọn náà ní ṣùgbọ́n. bí àti ẹsẹ̀ tó ń délé ikọ̀ ọ̀yẹ́ kí a lè àlàyé mi ní ìgbà fún àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. kábà lọ wá wò ní sèé a rí i pé ànábì sallallahu alaihi wasallam gàtó sàlàyé bídíà fún wa ó ní láti sàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún wa nípa rẹ̀. ó lé lé àlọ́wọ́ ibi kíláàsì mọ̀mú dání one sixty four tó a lè rí ọ̀rọ̀ yẹn ní ibẹ̀. láti rí pé ànábì sallallahu alaihi wasallam kò fi wá lẹ̀ láláì má ṣe àlàyé ìdàgbàsókè ẹ lọ wò á rí i pé nínú one sixty four yìí tí láti mọ̀mú dání ṣáró rẹ̀ sára tó fẹ́ sí islam ṣé mo wà lọ áàbì ní ọ̀rẹ́ ìmàmù láàdó ṣe àmẹ́ tó ṣe ṣáró rẹ̀ yìí àjọpọ̀ rúṣọ́ lè mọ̀ fọ̀zán kò náà fún láì fọ̀zán ṣé fọ̀zán ló ṣe ṣáró rẹ̀ yìí tó ń ní nǹkan ṣé fọ̀zán náà ni wọ́n ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ó ní ìyá kò wọ́n mọ̀ gbàdí wọn sọ̀rọ̀ yẹn bọ̀ ó wà nípa àmàlù láwọn ṣẹ̀tọ́n iṣẹ́ dáadáa èyí tẹ́ sọ̀rọ̀ yẹn káàlà ògbà lọ́wọ́ rẹ̀ májẹ̀mú méjì ni. الأول الإخلاص لله قلت إخلاص قلت إنه الله سبحانه وتعالى فقلت بيبو والثاني العمل بالسنة وصيب بسنة النبي وتجنب البدع وجنة البدع فإن كان العمل فيه شرك فلا يقبل gbogbo ṣẹ́ dáadáa tó bá ti ṣe tí ẹgbọ́ bá ti lè wọ́ aláwọ̀ ní gbà ó wà nǹkan náà mo fẹ́ ní à ń ta yóò pa lọ àìlọ. tó wá yọ bídíà náà ní bídíà náà lọ ṣe aláwọ̀ ní gbà iṣẹ́ dáadáa rẹ̀ wọ́n náà ti rí báwọn. nǹkan mo sọ ọ́ nídìí eléyìí àdéhùn. wàláhì ọkùnrin yìí ìyẹn dúpẹ́ àná ìyá òjòrò bíbáyìí wàláhì ṣe rí eléyìí báyìí ló máa ń yà mí lẹ́nu ni ó máa ń pa mí lẹ́kún fún àwọn tí wọ́n máa ń lọ gbọ́ wá sí ìdàbàtà tó máa ń sọpọ́ ọmọ kéwú mẹ́rin wá ìwọ tó wọ́n kéwú èyẹ ti ń kà ẹ̀rù kàbá yìí ìdí ń kà yàrá yà pàpà ẹ rí i pé ìdí báyìí ìgbẹ́dí sheikh sọ́ọ̀lì àlùtẹ̀mí sheikh sọ́ọ̀lì alfawzan tí wọ́n ń sọ nínú sheikh fadl islam wọ́n sọ̀rọ̀ nípa pé iṣẹ́ kó tó jẹ́ nǹkan tó lọ́wọ́ bá àlékè lọ́gbà láhù sọ̀kọ̀n ó ní májèmú méjì tó gbọ́dọ̀ pé lára sẹ́yìn kí ló sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́mà ọ̀rọ̀ iṣẹ́ ahmed wọ́n á sọ̀rọ̀ nípa ẹni tó ń ṣiṣẹ́ pé iṣẹ́ tí yẹn bá ṣe iṣẹ́ yẹn ìdájọ́ iṣẹ́ yẹn kó tó pọ́nà ọba àlekè lọ́gbàá nǹkan méjì gbọ́dọ̀ pé lára rẹ̀ wọ́n lákọ̀ọ́kọ́ al-islam kéèyàn ṣiṣẹ́ yẹn pẹ̀lú àníyàn pé ọlọ́run ọba lèyàn ń ṣe fún kéèyàn má fi nǹkan kan míì kún ọlọ́run ọba nínú àníyàn yẹn kéèyàn fọ àníyàn yẹn má fún ọlọ́run ọba nìkan kéèyàn má ṣe kárí mi kéèyàn má ṣe nítorí ẹnìkan àbí nítorí ayé àbí nítorí àǹfààní kankan àfi nítorí ìwà ojú rẹ̀ ọlọ́run ọba so wọ́n ní iṣẹ́ tí ọba ti ní ìṣẹ́lá ọlọ́wọ́ bò nígbà lọ́wọ́ yẹn wọ́n lẹ́lẹ̀ kejì òun ni pé kéèyàn ṣiṣẹ́ yẹn kọ́ bá súnà nábì sallallahu alaihi wasallam wọ́n ní wàtàjá nùbì bídà wọ́n ní bákan náà kéèyàn sì jìnà sí pé iṣẹ́ tí ó bá jẹ́ iṣẹ́ bídíà tẹ́ pé iṣẹ́ yẹn mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òpé lára ẹ̀ nìyẹn ìyẹn pé iṣẹ́ yẹn ò sí kíni kò bá ìlànà tànẹ́bì sallallahu alaihi wasallam iṣẹ́ yẹn ọlọ́run nígbà lọ́wọ́ yẹn nítorí pé mọ́jẹ̀mú tó yẹ kó pé lára iṣẹ́ kò pé lára rẹ̀ èèyàn bá ṣe ń torí àníyàn tọ́lọ́run ba nígbà tí ọba ti bá ìlànà tànẹ́bì mu tó jẹ́ iṣẹ́ bídíà ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ iṣẹ́ tí yẹn bá ń ṣe o mọ́jà méjì tó gbọ́dọ̀ wà láàrin pé tíṣẹ́ yẹn bá ti jẹ́ tí ìyáwó bá ti wà ń bi iṣẹ́ yẹn tí kárí bá ti wà ń bi iṣẹ́ ọlọ́run bò ní gbà. ó wá ní wàlẹ̀ àmàlù ẹjọ́ ra ẹjọ́ ra ìwà ẹ̀ díẹ̀ kẹ́ gbọ́ bẹ́ẹ̀. gbogbo sẹ́ni adájọ́ bá ti ṣe tí ẹ bọ́ bá ti wọ̀ ọlọ́run ní gbà o fàyínká ni mo sẹ́ni á láyò pàlọ́ àìdọ̀tí tó wá yọ bídíà náà ní bídíà náà lọ ṣe àwọn onígbà iṣẹ́ dáadáa rẹ̀. wọ́n ní wọ́n àmàlù nǹkan náà fi ṣìkù wọ́n ní iṣẹ́ tí yẹn bá ṣe tó bá yẹ pé ẹbọ́ bá ti lè wọnú ẹ̀ láyò kùbàlì ọlọ́wọ́ bò nígbà wọ́n bá ní wà nǹkan náà mọ̀ bàdà àn ìgbà tó wà kà ó ní wà nǹkan mọ̀ bẹ́dì àn báwo ni wọ́n ti lè mú bẹ́dì fún iṣẹ́ kí wọ́n lo ismail fáìlì fún iṣẹ́ iṣẹ́ iṣẹ́ gẹ́gẹ́ fún ẹ̀ tó bá jẹ́ ẹni ṣiṣẹ́. wà á ìka wà láyé mẹ́lù nǹkan ẹ̀ bí ìṣirkù wọ́n ní iṣẹ́ tí yẹn bá ń ṣe tí ẹ bọ́ bá ti lè wà nú ẹ̀ láyò kùbà ọlọ́run nígbà iṣẹ́ wo ni o iṣẹ́ tẹ́ bọ́ bá wọ́n ní wa nǹkan mọ̀tàdà àn tọ́bọ̀ wá jẹ́ iṣẹ́ àdáadáa lẹ̀ ní iṣẹ́ bídíà ni láyò kùbà lù àyè bọ̀ ọlọ́run nígbà ṣe bídíà bákan náà ó ní tọ́bọ̀ jẹ́ pé òun bídíà ni ọlọ́run nígbà tẹ̀ rẹ ẹ̀mẹ̀ sọ wípé oníbídíà gbogbo iṣẹ́ bá ti ọlọ́run nígbà tán ọdún sábà yìí sí ìdíje sí sọ ni pé iṣẹ́ bídíà ọlọ́run ní gbà kéde pé òun bídíà ọlọ́run ní gbàṣẹ rẹ̀ torí tó ń bídíà bá ṣiṣẹ́ tó bá bá súnà mu ọlọ́run gbàṣẹ rẹ̀ àmọ́ iṣẹ́ bídíà gẹ́gẹ́ ọlọ́run ní gbà ọ̀rọ̀ ṣẹ́ ni ó ń sọ òun wá fẹ́ lò lẹ́rìí wípé oníbídíà o kò sí iṣẹ́ tó lè ṣe ọlọ́run ní gbà nítorí ẹ̀ lẹ́rìí ti ní ká òkà báyẹn wa in kana mubtadi'an òun kai ẹlẹ́kùn tẹ́ ti gbọ́ nǹkan tí mo sọ yé ní báyìí bí ọkùnrin yìí bó ṣe máa ń ká àwọn àbójútó máa ń tutù tutù lélẹ̀ yóò wá ní ẹ fàwùzáàlì ní kéde fòwùzáàlì karanta mi ni karanta mi wí lẹ́rù pé ṣé fòwùzáàlì ni ní mo ní ṣé fòwùzáàlì sọ ṣé wà níbi aláwọ̀ kọ́ nìyẹn ẹtú àwọn ọwọ́ ọkùnrin yìí ẹtú àwọn ọwọ́ ọkùnrin yìí ẹwò kàkùkàmí bísímìlà. òṣìṣẹ́ jàríyà wọ́n kò lóore yóò ṣe wò yóò ṣe wò náà wò ìlànà ọ̀tẹ̀dìrà معتزلة وجميع الروافد وجميع النوازل وكل ما نسبه أئمة المسلمين أنه مبتدع بلا دلالة مقبل تعبان كلها تقول بدعة لليه ẹ jẹ́ n play rẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀dà kọ́kọ́ kọjá ń gbà tán tí mo fi ń play rẹ̀. òṣìṣẹ́ àríyá wọ́n kò lóun rẹ̀ yóò sì wò yóò sì wò náà sáwò ìlànà ọ̀tẹ̀sẹ̀. sẹ́ni kan tó ṣe báyìí ó ń ka ọ̀rọ̀ bọ̀ ó wá débi wàkúlù máa ń yẹn síbu nafsahu ó kọ́ ká ní máa ń yẹn síbu nafsahu ó wá rò pé kọ̀kọ̀ rẹ̀ ó wá wàkúlù máa yún síbu ó tó wá tún pè ní máa yún síbu nítorí pé kò mọ kò mọ wázùn tí ń kà yìí kò mọ òṣùwọ̀n rẹ̀ ní sọ́ọ̀fù tó kó wà nìyẹn sẹ́rí wọ̀kúrù mọ̀ yẹn ń sibù tọ́kọ́ kà yẹn gẹ́gẹ́ òun gẹ́gẹ́ lọ́kọ̀ rẹ̀ torí pé nẹ́sàbà yẹn ń sibù ni fíìlù yẹn mùtàhádì ni fúnra rẹ̀ kò ní ìdíkẹ́ yẹn táyà rẹ̀ pẹ̀lú hamza mọ́ fíìlù tó bá jẹ́ lázìm táwọn fẹ́ sọ di mùtàádì nínú àwọn ọ̀nà táwọn gbà sọ di mùtàádì ńgbà míì ní ká ṣe ní kíni ká ṣe táàdì ààrẹ pẹ̀lú hamza kájọ́ lóṣù wọn afọ àlà òun wá rò wípé fíìlù yìí bóyá lázìmì ni ọgbọ́ kàní kàmùtà á dí òun gbọ́dọ̀ pé lázìmì nípa òun ti ṣe mistake ọwọ́ abẹ́ kọ̀rẹ́ tààrẹ̀ ṣe gbọ́dọ̀ ní wọ́n ti máa ẹ̀ tó bá mọ tí ń ṣe tó bá tó bá tú ọ̀ òní mà ó ti mọ̀ pé fẹ́ẹ́ lu ìmùtà á dí ni ọwọ́ ni wàkúlù ẹ̀jẹ̀ play rẹ̀ sí kẹ́kọ̀ọ́ dáadáa ọ̀dà ìpín nígbà tí mo ti mi play element notice ìkàdí mo ń sọ yìí yóò ti wọ̀ ينسب نفسه إلى معتزلة معتزلة وجميع روابط وجميع لوازم وكل من نسبه أئمة وكل من نسبه وكل من نسبه nígbà tó kọ́ ka mọ̀dọ́ tó ka mọ̀dọ́ rí rẹ̀ ma yansibu nafsahu oni oni ma yunsibu nafsahu nígbà tó tó wá débi máa bí rẹ̀ wa kullu man nasabahu oni wa kullu man nasibahu wàláyì bí ọmọ ọmọ téèyàn bá ń kọ́ ń kéwú ní ìdájí tó bá ti mú ilé báyìí kí kókòbò ni wàláyì nǹkan ti sọ pọ́nọ́pọ́nọ́ wa kullu man nasibahu nasiba nasaba yansibu. Eh? tọ́wọ́ ló sọ fún àlàyé fẹ́ ìlú àbí ẹ ti gbàgbé ni nínú àwọn àbù sọ́rùkù níbi nípìlẹ̀ mìíba nínú àwọn nǹkan mẹ́fà yẹn nínú àwọn ìpò mẹ́fà tí onímọ̀bí mẹ́ta tí mo lọ́ọ̀rì ẹ̀ jẹ́ mẹ́fà àbí ẹ̀kọ́ ni nǹkan tẹ́kọ̀ọ́ kọ́ tẹ́yọ̀ kọ́kọ́ tẹ́yẹ̀ bá ń kọ́ sọ́ọ̀bù nínú mẹ́tùlì náà nínú mọ̀kọ́rọ́rù ilé kéwú táwọn ọwụwa wàláì eléyìí báyìí ní pé kéde ní pé rẹ̀ láàfà pé àti gbogbo àwọn àfáà sálàbù náà ìwọ tó ọmọ ní sábà yẹn ń tibù ọmọ máa ń gbọ́ ọmọ mùbọ́rì rẹ̀ ó tún máa ń gbé ẹ̀. àdìgbò ti lọ tó mi. ẹ tún bọ́ mi. àwọn ṣe báyà. ọmọ apá kan ọmọ apá kan nínú àṣírí àyè ọmọ apá kan ọmọ apá kan. ok eléyìí náà ìjọ orun tábìlì lánàá. àwọn yàrá kú na bá dákú ọ̀yẹ̀ jàlú na bá dà. àwọn yàrá kú na bá àgbọ̀ hu wọ́yẹ̀ jàlú na bá àgbọ̀. kéde bá a jẹ́ nígbà ká lánàá náà nù ká bá dà lánàá. ẹ ẹ ibi tó wọn bá ti ní bá tó pọ̀ báyìí bá kà ní òfìsì kò yẹ báyìí backward ẹ̀ ní òun túmọ̀ apá kan part backward òun túmọ̀ lẹ́yìn after ẹ́ ṣé báyìí ti yìí ẹ mẹ́jà pẹ́ lórí yẹn àti bí orí tọjọ́ bẹ́ẹ̀ lánàá ẹ̀já tó pè mí nítorí àtìkù náà. kódà ayub gan ó ní láti òbí rọ́ọ̀dì ayé àṣẹ ìdùnnà ìsòkòtì kẹ́ ẹ máa rọ́ọ̀dì àdéwọlé kódà ayub gan oní lẹ́tọ̀ bí rọ́ọ̀dì alẹ́ aṣẹ́gun náà sọ̀rọ̀ kẹ́ ẹ máa rọ́ọ̀dì àlẹ́ wọn lérí ó lágbára fún wa ju kẹ́ ẹ dá. ẹ̀rí gan ọ̀rọ̀ àfa sunna ló fẹ́ ka yọ àfa ayub àfa wa ayub nígbà tí wàá kà ọ̀rọ̀ wọn ó ní lásù di rọ́ọ̀dì àléhìn aṣáájú mìnà sukùt lásù bí rọ́ọ̀dì àléhìn ẹ̀dá kan ṣé ṣé èyí ò ní tòlá lásù lásù bí rọ́dì àléhìn aṣáájú mi náà sùkú ẹ̀rọ àwọn bàbá mi tún náà lásù bí rọ́dì àléhìn lásù lásù bí rọ́dì àléhìn aṣáájú mi náà sùkú bó láti yìnrán wàhálà tàláì èmi ti ń bá olódò pàdé láyé nàmbà wà ní jàbàtà nàmbà wà ní kí ẹ fẹ́ ka ọ̀rọ̀ àfáàsùn náà kó tó máa rí kà ìsìn ó sì ó sì ń fàdájọ yọ mbẹ ni pé ìdájọ́ hajiru náà ẹ̀jẹ̀ tó wù mí ẹ̀jẹ̀ àwọn ọ̀hún ṣàlọ̀ ṣé ìlànà fi mo bí ẹ̀sìn òkè ẹ̀jẹ̀ àwọn ilé báyìí. yóò wá sọ ike wà ní olóògbé sòfin ìyàtí ṣùgbọ́n ìhìn àti àwọn yòókè lórí ẹ̀ka lábàáhùn kàlẹ́ ìyàwó wà ní ìlú ọ̀hún. نعم. ẹ wí báyìí sheikh ah, rabi ibn hadi al-madkhali àwọn wọ́n sọ̀rọ̀ mi báyìí wọ́n sọ̀rọ̀ nípa àwọn sufi wọ́n ní wàmí ngulú wihim nínú ìtẹ̀sẹ̀jù àwọn sufi ni pé annahum yankuluna kalama a'immatihim kalama ulama'ihim ibi mo fẹ́ lómi ni pé annahum ó wá ní annahum yunkiluna irú tó ṣe bí ansaba ibi nasaba tó pè ní ansaba yunsibu yẹn iná ló ṣe bí nakola fẹ́ẹ́lú mùtàdínì fẹ́ẹ́lù mùtàdínì ní nakola mùdọ́rì ọjà yankulu òun ni yunkilu kò mọ̀ yí pé fẹ́ìlù ó rò pé lázìmí ni tó ẹ́ pé a ti tàrí ààrẹ pẹ̀lú hamza ó wá ní yùnkìlúnà kàlámà ulama ihim yùnkìlúnà tẹ́rí iná kọ̀lá ni tẹ́rí áńkọ́là òun ní ìtumọ̀ mí ọ̀tọ̀ áńkọ́là ìtumọ̀ rẹ̀ ní pé kéèyàn ṣàtúnṣe nǹkan kí n sọ pé àǹkọ́ltù náìlà mo ṣe àtúnṣe bàtà àbí kí n sọ wípé àǹkọ́ltù àbí àǹkọ́là tìyábàhú àlbàlíyà ó ṣe àtúnṣe aṣọ rẹ̀ tó ti gbó àǹkọ́là ìṣàtúnṣe nǹkan ni nákọ́là ìgbé nǹkan wá ni ẹ̀rí mi gbọ́ nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni in tó kà yẹ ọ̀tọ̀ ní túmọ̀ tó ń fún wa ọ̀tọ̀ ní tó fẹ́ sí kí ọ̀tọ̀ ní nǹkan tó yẹ kó kà ọ̀tọ̀ ní tó yẹ kó gbé jáde ṣé bá ní sí ṣé wá sí ẹ̀kan ló o níbi tí bí tí tó yìí káyì bó ti ń kà lọ yìí níwájú náà ó tún wí the same thing náà. ẹ máa gbọ́. nínú àti ìgbà wọn tó bí nípa ṣé wọn wọn ni ó wá nínú àtẹjù súbí onáṣìbàjẹ́ wọn pé yòǹkì lóòdà kàlámà ọ̀gá àdàwò wà mí lò ha wọ́n bọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ báyìí wọ́n rò pé wà yìí wà yìí ni. ẹtún gbọ́ ó tún sọ pé yòǹkì lóòdà yunkiluna kò yé báyìí nìsín gbogbo ilé báyìí à ń mú wa láti jókòó wa pé wallahi ọkùnrin yìí ṣe ni kò tó lẹ́ni tí ẹsẹ̀ ní tí yóò jókòó síwájú ẹ̀ tó lòun kẹ́kọ̀ọ́ kìí ṣẹni tí ó máa mú ẹ̀sìn wá fún wa tààlà ń gba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ kò yíra ní sí náà àwọn oníṣàmì ti pé ìpìlẹ̀ ilé ìbáyé ọkàn tó kù yìí inshallah ìpìlẹ̀ ọkàn tó kù yìí ṣẹlẹ̀ ilé ìbáyé ni mo fẹ́ lo ibi eléyìí ni pé wàlọ́hì nínú gbéraga rẹ̀ náà lélẹ̀ tó wà jàbàtà gbéra rẹ̀ sípò kankan náà pẹ̀lú àwọn Abubakar àti Umar wàlọ́hì ọkà hadithu Dhul Khuwaysira at-Tamimi tó sọ bá nẹ́bí pé i'dil ya Rasulullah fa innaka lam ta'dil ìrẹ ànábì ṣe déédéé ò tí ṣe déédéé rẹ ànábì tánàbì sallallahu alaihi wasallam fi wá sọ̀rọ̀ láti fi ṣe àbùkù fún àdúlùkùwé sọ̀rọ̀ yìí náà bàtánàbì wá sọ̀rọ̀ yẹn òun wá bẹ́ẹ̀ lò ó wá ní nǹkan tó ṣe yìí ìsàbùkù ànábì tó tàbùkù ànábì ó ní kúfùrù ni ó ní ilé ilẹ̀ ìgbìmọ̀ yàtọ̀ láàrin àwọn àtànẹ́bì ó ní àmẹ́nu míì tó bá ti yàtọ̀ fáwọn ànẹ́bì kò bá jẹ́ bákìrì ni o kò bá jẹ́ Umaru ni kò bá jẹ́ òun náà ni wàá dúpọ̀ yòókù kí ká sọ ọ̀rọ̀ báyìí fún yẹn kó sí nǹkankan ká sọ ọ̀rọ̀ báyìí fáwọn bákìrì wàláhì ó lè yàn kó sí nǹkankan ẹ gbọ́ ìdí fi àkídà sí àárín ilẹ̀ fún yín èèyàn tó lóun sàlàyé àkídà fún yín wàláhì ẹ dáhùn kí ẹ̀sọ́ bá Abubakar pé ìdí ìnàkàlàm táàdì ṣé kìí fún nìyẹn ẹ̀ ń tó àánú sí àdáàlà sábù sọ̀hábà nínú àkídà wọn sí àlọ́ ààrẹ ẹ̀kọ́ àtọ́nù bí àìdà láti ṣe ká máa ṣe ìfẹ́ náà bùkù ká ìjẹ́dédé àwọn sọ̀hábà ó ní oníkòkó sì kankan ó ní torí pé bákan náà ní gbogbo wa papọ̀ àtàbúbákiri àti umaru àti òun papọ̀ wàláì ń gbéra ó ní ẹgbọ́ fúnra yín kí n má sọ fúnra mi èmi ò rí èèyàn ìlà nẹ́bí ọwọ́ tẹ́lẹ̀ ìgbìnà lọ pé ó wá sọ bẹ́ẹ̀ bá nẹ́bí tí ẹ̀ bá gbọ́rú gbọ́rọ̀ ìgbà nẹ́bí kó dúró ni. àmọ́ àtẹ̀lé àyíwọ́gbó adájọ́ pé ó dà sí sàájẹ́ nẹ́bí tí ẹ̀ máa sọ bẹ́ẹ̀ bá ń bá kárí pé kí nẹ́gàdà ń dá àyè òkú sí gẹ̀gẹ̀. lọ́nà ilé àgbà nẹ́bí pẹ̀lú wa ó ó di ẹ ẹ tí ni ẹ ẹ yọ báyìí ó ní àtẹ̀mí yìí àti gbogbo àwọn adájọ́ kó yìí kódà àtàwọn sọ̀hábé ó wá ní kódà bẹ́ẹ̀ yẹn bá sọ bẹ́ẹ̀ sí Abubakar pé ìnẹ́kàdàm táàdì kò kó sí nǹkan kan wàláì kò kó sí nǹkan torí pé kí ni ìyìn Abubakar rè torí pé ìyìn ni <laughs> wàláì àkọ́kọ́ ni pé ẹ wo tàjárù tó lágbára ó gbéra rẹ̀ sí lẹ́bù kẹ́nà ó ní àtẹ̀mí yìí àti gbogbo ẹ̀ńtẹ́ jókòó yìí àti gbogbo àwọn sọ̀hábẹ́ abẹ́ẹ̀kọ́ ni ó gbéra rẹ̀ sípò kankan náà pẹ̀lú àwọn sọ̀hábà ọkà tábù tiẹ̀ ìbú òun ìbú àwọn sọ̀hábà ọkà sípò kan náà kò yẹ báyìí sí tó yẹ kí tábù sọ̀hábà wàhálà ni pàápàá jùlọ ó tún wá mú ẹnu ba ẹni tó yẹ pé ó tún lágbára jù náà sọ̀rọ̀ àbàtọ́ pé kódà àwọn àbá tó máa ń fún nídàájọ́ ọ̀tọ̀ pé ẹni tó bá sábà Abubakar àbó sábà Aisha ìdájọ́ ẹ̀ tó máa ń yàtọ̀ sẹ́yìn tó bá tún bú àwọn sọ̀hábà yòókù kódà jàbàtà tó kò ó tó láyà láyà ó ní kódà ẹ̀ tó bá sọrú nǹkan báwọn sábò bá kiri pé ilé ìdí ìfàyínà kàràmtáàdì èdè àbúrákìrì kò sí déédéé lọ́wọ́ rẹ̀ èyí tẹ̀ ń lápò sí ni ó ó ṣe déédéé ó ní kò kó sí nǹkan kan ó ní kò kó sí nǹkankan wàláhì àkídà sí àlífẹ́ rẹ̀ fún yìí àkídà sí àlélẹ́ ìbáyìí sùkọ́nà ọba àlékílá tó sànù wa àsìkò ti lọ́gán sọ eléyìí báyìí òun ó jẹ́ àwòrán láti fi hàn wá nípa bí ọkùnrin yìí nípa bí ó ṣe ya olódo afọ́nufọ́ra nípa àlámẹ̀rí ẹ̀sìn pé báyìí fẹ́ bá wá débi ọ̀rọ̀ lúgọ̀ kò yanjú tẹ́ bá wá débi ọ̀rọ̀ àkídà kò yanjú tẹ́ bá wá débi ọ̀rọ̀ fíìkì kò yanjú ọ̀rọ̀ fíìkì lọ̀rọ̀ àbísíbíjẹ àbá àbísíbíjẹ ìdájọ́ ọba lè jẹun ìní sọ̀sọ̀kúsọ yìí ní pé yẹn ń kébèrè ọ̀rọ̀ àkídà kéèyàn tó yẹ sábù sọ̀hábà òní ò tó gbóyè yìí lótó ní onímọ̀ ẹ̀bá bú àbá sì jẹ́ onímọ̀ ẹ̀bá oníyàn kó sí kankan wàláì pé n tọ́ da nílò n tẹ́ ṣe kò mí nìkankan yẹn lè mọ̀ sọ bá bàbá kiri pé àbá o èso ń dédé ẹjọ́ ló lábàá nìsín ẹni tó wá ta wá ní ètò ń dédé o òun láti máa gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ nítorí pé tẹ́lẹ̀ bá ti lè ṣe tọ́ọ̀nù sí àdáláyàn àdáláyàn àlégbèsì lọ́dọ̀ rẹ̀ mọ́ ló fi jẹ́ pé nínú inú àwọn ṣùrùtù tàbí ń gba hadith ni àdáláyàn tó rọ́ọ̀wì àbẹ́ẹ̀kọ́ ni àdáàtú rọ́wì àdáàlà gẹ́gẹ́ kódà ọ̀rọ̀ dídí gẹ̀rẹ́ tó wá wá bẹ̀ pé ìdí fa iná kàdàm táàdì ṣe déédé o torí pé kò sí déédé lọ́wọ́ rẹ̀ o ò ní déédé ṣe déédé kọ́ ló ń ṣe yìí àbòsí ló ń ṣe yìí ó lè yòókó sí nǹkankan kọ́nà ọba àlekẹ́lá kó sànù wa kọ́nà ọba àlekẹ́lá kí ó là wá kó ń bi aburú àti gbèkú ọkùnrin wàláhì làzim bó ṣe máa ń da kéwúrú eléyìí ẹwọ àwọn eléyìí tó ń kà ẹwọ ohun táwọn àbá ń tó ń yí sí ẹwọ tó ń tu sí ẹwọ bó ṣe ń kà ó kà ẹwọ ní ẹtútù kùtù ẹ gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí irú èèyàn báyìí ni wọ́n ganu síwájú ẹ̀ lóní kí lóní ti èèyàn tí yóò máa lídìí ẹ lórí à ń pè yẹn ń kéèké yìí kò wá sí àbá kankan míì mọ́ àbí dèdèrè yìí èyí tí ọ̀yí tí ọ̀dá kan mọ̀ yìí o nìkan àbá súnà tí tí wọ́n ti okun ara rẹ̀ bọ̀ lọ́rùn pé kọ́ káàkiri ọlọ́run ọlọ́ọ̀bà àlékẹ́lá yóò yọ ẹ́ kó nu wàhálà tó wà yìí àwa náà ti ṣáájú ẹ tó sínú wàhálà yìí tí bá ní náà gọ̀ bí bí anẹ́dúgba náà tó ní ọba wa gọ̀ ẹ dákun irú eléyìí tó yẹ kí yẹn pẹ́ lọ́dọ̀ rẹ̀ wàhálà ẹ̀kọ́ kí yẹn pẹ́ lọ́dọ̀ eléyìí tàbí lọ́dún mẹ́sàn-án lókè yẹ kí yẹn wàláì àbí bọ́lọ̀ bá kàn sànú yẹn ni ẹ máa wò pé ah, ẹ̀dàkùn ìfò ni làákẹ́yìn mi wà ń gbogbo gbà yín náà mo tutù tó báyìí gbà yẹn sá ọlọ́wọ́ bó sànù wa o ọlọ́wọ́ bá lè kẹlá sí o ọlọ́wọ́ bá tó ní kójú ti wá là tó ní kájáde kó nu agbọ̀ yìí ọlọ́wọ́ bó sànù tẹ̀yìn náà ẹ̀yin tẹ́ kù síbẹ̀ la ilaha illallah ọlọ́wọ́ bá lè kẹlá kò ní jẹ́ kí ẹ tán kò ní jẹ́ kí ẹ parun kò ní jẹ́ kí ẹ gbẹ́mímì síbi tí ẹ wà yìí àtẹ̀yìn àtọ̀gá yín Muhammadu nahari tó ń sọ yín nù yìí abẹ́lẹ́wọ̀n bá lè kẹlá kí ọlọ́run bá kó fi àánú rẹ̀ kó fi lé yín bá abẹ́lẹ́wọ̀n bá lè kẹlá kí ọlọ́run bá kí àófin mọ́nà ọlọ́run bá lè kẹlá kó ṣe àforíjì gbogbo àwọn àṣìṣe yín ọ̀lọ́lá ilaha illallah ṣe lè báyìí ni ọmọ jẹ́ ìgbẹ̀yìn lórí ọ̀rọ̀ àlàyé síbí ilé tí a ti ń bá bọ̀ gbogbo ilé tí ó jẹ́ kòláṣọ̀ kó tá a ti sọ náà ni pé ìfi síbí jẹ́ ń kọ́ o so kò sí nǹkan tó burú ń bẹ nínú ṣẹ̀ríà Islam tó wà ẹ jẹ́ kí a mọ̀ pé eléyìí báyìí nínú nǹkan tó tọ́ ni kódà e, e, e, èmi lè tó ra àwọn síbi kan lónìí ni síbi tó tọ́ wà láì <laughs> fún ọlọ́wà búra bọ́ ẹ̀sìn tóra tóra síbi wájẹ̀ tí wá tẹ́lẹ̀ nígbà yìí tèmi ọ̀bá àwọn ọmọ ẹ̀jẹ̀ tí wá sọ síbi nù tàwọn ata mọ ẹ̀jẹ̀ tó lọ sí káṣíbi sáàjì mọ ẹ̀jẹ̀ tó ra <laughs> mọ ẹ̀jẹ̀ tó ra bọ́ọ̀lù síbi míì ni wà láì tó ẹ máa lo síbi lọ ní tó dáa ni síbi báyìí ní ìdíje kò sí nǹkan tí ó burú mbẹ sukọlọ bàdé Inshallah, an la ilaha illa anta astaghfiruka wa ta'ala àwọn béèrè tí ó wà bíbá yìí so aboya kí a sọ di ọ̀sẹ̀ tí ń bọ̀ síbá nísìnyí so inshallah. so ẹni tí ẹ̀kọ́ béèrè náà so kí ẹ má bínú wọ́n bá wa tọ́jú ẹ̀ pẹ̀lú ìgbọ́nà ọba ẹ má jẹ́ kó sọnù tó bá dẹ̀jẹ̀ tí ń bọ̀ síwájú kí a tó bẹ̀rẹ̀ nǹkan míì tí a máa mú insha ta'ala àkọ́kọ́ dáhùn àwọn béèrè náà so inshallah.